Mm. Lizzy Lizzy Anjorin kò sí kankan tí ò ní ṣẹlẹ̀ ní nàìjíríà kò dẹ̀ sí kankan tí ò possible ní nàìjíríà tó bá ti lówó lọ́wọ́ Lizzy tó jókòó sórí social media láti bíi two three years báyìí lẹ́yìn ìgbà tó gbọ́kọ lọ́kọ tó gbé ọkọ lọ́kọ sí abẹ́ tó deny àwọn ọmọ ẹ̀ àti àwọn ìyàwó ẹ̀ before kó tó fẹ́ tó deny wọn ní right láti ní access sí ọkọ wọn àti bàbá wọn tó kàǹpù ẹ̀ tó ń claim pé òun ni legal wife àwọn ọmọ tó ti bí tẹ́lẹ̀ wọn kì í ṣe legal children àtìgbà tó ti fẹ́ ìgbà wo ló ti lọ bá àwọn ọmọ ẹ̀ ṣeré kó tiẹ̀ dúró pẹ̀lú wọn fún ọ̀sẹ̀ kan kó tọ́jú wọn kó béèrè bọ́n ṣe ń feel látìgbà tó ti fẹ́ ó jókòó sórí social media òun bèrè bú òun ṣépè òun kọ́ọ̀sì wàá gbé àfọ̀ṣẹ wá wàá gbé ayé lálá wàá gbé gbogbo ẹ̀ wá sórí social media wàá máa ṣépè o wàá rojọ́ rojọ́ àwọn ní ọba ìlú kan wá sọ wípé ó fit láti fún lóyè wọ́n wá rò títí kò sí èèyàn gidi kò sí responsible obìnrin nílùú wọn kò sóbìnrin tó gbádùn nílùú wọn kò sóbìnrin tí ọpọlọ ẹ pé nílùú wọn ìwọ tó rí ẹ ti yí sórí social media tó mọ ọkọ tó ń ṣe tó máa jókòó sórí social media lójoojúmọ́ tí wàá máa bú èébú tí wàá máa ṣépè tí wàá máa kó oríṣiríṣi oògùn wá sórí social media àwọn ọba kan torí ìkan tó máa jẹ́ náà wá sọ pé ìwọ lóye tọ́ sí náà wá gbé oyè lé ẹ lọ́wọ́ torí pé orí owó kan tó gbélé wọn lọ́wọ́ tó jọ wọ́n lójú ojú gbà mí ti fẹ́ yan ọba yẹn ẹ̀yin ọba tẹ́ kóra yín papọ̀ àti joyè ìlú yẹn ojú gbà mí ti fún yín tẹ́ wá rí i pé kò sẹ́ni tẹ́ ẹ lè rí tó jọ́ mo nílùú tó ti jẹ tó jẹ́ pé kò ní any bad record kankan tí record ẹ̀ clean tó jẹ́ pé wọ́n bá níbi ìdọ̀tí wọ́n bá níbi ìbàjẹ́ tó jẹ́ pé ó lè jẹ́ ehm, èèyàn gidi níwájú àwọn ọ̀dọ́ ìlú yín táwọn ọ̀dọ́ ìlú yín tó lè look up to táwọn ọ̀dọ́ ìlú yín tó lè lọ bá fún good advice ó wá jẹ́ni tí ò ní advice gidi lẹ́nu tí ò ní ìkànnì lẹ́nu ju pé kó ṣépè látàárọ̀ títí di lálẹ́ kó gbé àfọ̀ṣẹ́ wá kó bẹ̀rẹ̀ pé òun lélẹ́yìí tó tún gbọ́kọ lọ́kọ tó ń da àwọn ọmọ ọlọ́mọ sádánwò tó dà wọ́n sí gbòòrò kó máa bẹ̀rẹ̀ sí kó máa. arẹ́rùà ọba adétúnjì ọ̀ṣọ́ aláyé tìlú òde ọba ń kí yín o adáàfọ ìwọ tó ní láfọṣẹ yẹn o ní rí ń gbé sọnù bí òṣèbí ọmọ máa jèrè aláìlúwà ọba Musiliu Oríyọmí Ṣóyẹlé ìràdánù àti ìlú ìdádó ẹ ṣé káábíyèsí fún ìdádó. aláìlúwà ọba Táíwò Táíwò kábíyèsí onípara tìlú para ẹ ṣe kábíyèsí forí adé o. bákan náà ni mò ń kí aláìlúwà kábíyèsí ọba Kazeem Gbàdàmọ́sí olókìjo tìlú òkìjo ẹ ṣe kábíyèsí forí adé o. mi ò ní ṣe aláìkí kábíyèsí aláìlúwà ọba Babátúndé. Adékúnlé Ọdúnayọ̀ amìnìṣan ti ìlú Ọ̀kọ̀ ẹ ṣe kábíyèsí forí adé o mo kí kábíyèsí aláìlúwà ọba Owódínà oníràyè tìlú ìràyè ẹ ṣe kábíyèsí forí adé o kábíyèsí aláìlúwà ọba amúrẹ́nì òdúwáyé aláìlúwà ó sọ pé àwọn oníkíní ẹ̀ ń fèlì kíní ẹ̀ ń fèlì ọmọ ìjọba tún fèlì lẹ́ẹ̀kan sí tó kíní yìí ń náni. aláìlúwà aláìlúwà ọmọ amúrédè òdùwáyé onífòjege tìlú fòjege Ṣàgámù ẹ kábíyèsí forí adé o mo kí kábíyèsí aláìlúwà ọba Adékúnlé òyìnlúgà alárìyè ti ìlú àríyè ẹ ṣé kábíyèsí o kò ní rẹ̀ yín kọ̀rọ̀kọ́rọ̀ yín àfi kẹ́ ẹ múrẹ̀ rodò kẹ́ ẹ fi ṣọmọ ìjà lóore mo kí kábíyèsí aláìlúwà ọba adéwálé adéníjì onírànìkẹ́ tìlú ìrànìkẹ́ ẹlẹ́wù kábíyèsí alárìlúwà ọba Babátúndé Káyọ̀dé ẹ bá mi ṣe kábíyèsí forí adé o mo kí kábíyèsí alárìlúwà ọba ọdún ayọ̀ alárìlúwà ti ìlú Ìdótun ní Ìkẹ́nnẹ́ Ìkẹ́nnẹ́ Rẹ́mọ ń bí ẹ ṣe kábíyèsí forí adé o lẹ́yìn tá a ti kí gbogbo lọ́balọ́ba kábíyèsí ọba olúwafẹ́mi isiaka adékànmí ẹ ṣé kábíyèsí forí adé o àwọn ọba ń kí yín o lẹ́yìn tá a ti ṣe kábíyèsí forí adé nítorí àkókò wa a wọnú ètò ní kọ́mọ́kọ́mọ́ apẹ̀nà ìlú apẹ̀nà ìlú ẹ máa gbáradì láti ṣàdúrà ká bẹ̀rẹ̀ ètò yìí ó ní nǹkan là ń jẹ́ ó ṣe o ó ní nǹkan là ń jẹ́ ó ṣe ẹni tó gbà wá lálejò lénìí kì í ṣe èèyàn méjì lẹ́yìn ọ̀tọ̀ kìtì gbàǹkọ́gbì anikiláyà bí ègbè ìkà dọ́gbadélẹ̀ ìyọ̀rọ̀ kìí ọmọ orò ń jẹ orò ń sàn alógun tàbí ọba aláìlúwà ọba Lukman Adébámbọ̀ Olúwadámiláre gbogbo wa ní ìdìde dúró pátápátá bá a ṣe wàyẹ jẹ́ ká dìde ká ṣe káábíyèsí o. wàá yè ẹ jókòó mo wá fẹ́ lo ọlá kábíyèsí ẹbí tìlú ìdẹ̀nà mo fẹ́ fi kí olórí wọn olórí ẹ̀ pẹ́ o iṣẹ́ ìbí òní sun yín ṣe o bí mo ti kí olórí yìí ni mo kí gbogbo àwọn olórí ẹ wo apá àlàáfíà yín bí àwọn olórí ọba rèé ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́ tó rinlẹ̀ a gbọ́dọ̀ ṣe kábíyèsí fọba ká tún ṣe kábíyèsí fọlọ́rì láàfin bá a bá ń kọ́ba ẹ jẹ́ ká máa tẹ̀ ká máa ṣe màmá kẹ́ ẹ pẹ́ o màmá kẹ́ ẹ pẹ́ o onípara mo rò pé bóyá bó bá ṣe wù kí àkópọ̀ wa bó ṣe pẹ́ tó bàbá olókìjọ mo ti kí yín lẹ́ẹ̀kọ́ ẹ fẹ́ kí n tún wọn kí ẹ̀yin lẹ ní n tún wọn kí bàbá ọ̀dà ṣe ń gbé fún yín sà gbogbo àwọn olóyè nílùú Ìdẹ̀nà pátápátá balógun apèènà alápínni olórí ẹ̀lúkú ìyálóde lísà àti gbogbo wa mo kí yín ẹ bá fún wọn látẹ̀wọ́. tuntun olóyè tuntun mo ti wà ń bí látago mẹ́jọ àárọ̀ ṣe rí gbogbo àwọn ọba tí wọ́n wà ń kalẹ̀ yìí ẹ ti rí wọn bí wọ́n ṣe jókòó yìí owó léètì yín lórí ọba kọ̀ọ̀kan fún tèmi five five thousand ẹ kà wọ́n kẹ́kọ̀ọ́ kó pé a ní ìfàkókò yìí ṣòfò but ẹ kà five five thousand kẹ́ẹ̀ka kó pé ẹ fi style kì í bọ̀ mí lápò. báyìí kó tó di pé a bẹ̀rẹ̀ àdúrà ẹ jẹ́ kí n pe kó tó di pé màá pe ọba aláyé kan láti kí yín káàbọ̀ mo fẹ́ pe apèrò ìlú kí wọ́n ṣàdúrà. ṣe kò sí kékeré ìrìn àjò bẹ́ẹ̀ ti débí láyọ̀ náà lẹ́ padà sílé láyọ̀ àtàláfíà lílẹ́jọ́ òkú oríire o agbẹ̀nà ọfà ìlẹ́dìyẹ ọ̀ràgò ẹ̀ńtà kò síbi aráàlú ni ó ṣètò ẹ̀ ẹ fún wa ládùúrà. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o mo adé. tá a wá ṣe lónìí ara rọ̀ mọ́ torí àwọn lọ́ba lọ́ba wọ́n ní ìṣẹ́jú mọ́nà fún mi pé kì í yá fi ṣe àdúrà orí méjì gan ọba ẹni wọ́n orí méjì tún pàgò ẹ ti débi láyọ̀ ayọ̀ máa délé oyè náà mọ́ yín lórí láṣẹ àwọn bàbá wa tó ń àwọn lọ́ba lọ́ba láṣẹ àwọn olóyè láṣẹ àwọn ìparúmalẹ̀ oyè náà mọ́ yín lórí o ẹ ní délé lọ adélé rẹ̀ lọ́kùnrin àkóyá ẹ̀ òde tó kù yìí lọ́ọ́ máa yín délé gbogbo àwọn tó bá yín wá wọ́n délé láyọ̀ àtàlàfíà ẹ máa bá rí lé ni kí ni mo lọ bá ṣe níbi tó ti lọ gbo ìyẹn lágbára ọlọ́ọ̀ lágbára lálẹ́ kò ní tẹ́ mí jáde mo yà á pọ́n lórí o ẹ lùgbò ẹ lò pẹ́ o kábíyèsí aláìlúwà àdìmúlà olúmọ̀ká àdìmúlà ẹ ṣe pẹ́pẹ́ bẹ́ o ẹ ṣe bẹ̀rẹ̀ ní lágbára ọlọ́run ẹ gúnlẹ̀ sí òkúta ayọ̀ èyí tẹ́ ẹ ṣe lónìí ẹ̀ níjẹ̀bi sí i ẹ bá máa fi gba rí ni ìlú ìdẹ̀rù àtúbọ̀ lọ sókè gbogbo ìlú ìlú rẹ́mọ lápapọ̀ lọ sókè lágbára lọ lágbára lọ ẹ̀ lágbó tó. ẹsẹ̀ àṣẹ o ẹsẹ̀ àṣẹ o ẹsẹ̀ àṣẹ o bàbá bẹ́ẹ̀ ti wí ní òde o ẹ jẹ́ kí n pe aláìlúwà ọba Musiliu Oríyọ̀mí Ṣọlé. Gbẹ̀gánúrò àti ìlú Ìdádó láti kí yín káàbọ̀ ẹ ṣe káábíyèsí fún ní adé o. mo kí gbogbo àwọn láìlúà tá a wà lórí ìjókòó mo fẹ́ bẹ̀yìn ní orúkọ náà pé ẹ mọ̀ pé àsìkò ti lọ ká má bàa gbára lásìkò ẹ gbà mí pé kí n kí gbogbo àpọ̀ kí n má máa kí. kí àwọn olórí náà àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ ẹ máa gbà kúrò. Ah, ẹ má bínú ẹ̀yin olórí àdúrà tẹ́mi máa láìkí láti ṣe nìyẹn àwọn tẹ̀dẹ̀ lè gbà lábúrò gan ó dàgbé mo ráwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní bíbá yìí gan wọn tẹ́mi ò wọ tún mi ò wọ sí o mo kàn ní pé ó dàbí pé àwọn ẹ̀ka àwọn tó lè gbà lábúrò kọ́kọ́ mi báyìí. Um, I want to give a very short address. Um, a couple of minutes ago, I mean, kábíyèsí ẹ̀bí a sọ̀rọ̀. Òun sọ pé tí ẹ bá dé, mo ní mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ó ń sọ calm down. It ń be. mi. Ṣùgbọ́n ìfẹ́ tí kábíyèsí ẹ̀bí tó ní sí ẹ̀bí ti wá mo sọ fún about four days ago kábíyèsí kan pè mí olórí witness mi ni we together ó pè mí around eleven o'clock ó ní kí n send number ibi sóhun sí wọn lẹ́tí because tí bá dárúkọ wọn á máa dàbí pé mo wà rude tí bá ń lo tó bá bá wọn sọ̀rọ̀ àgbàlagbà ni wọn wọ́n ti wà ní orí ìtẹ́ for more than thirty years mo wá send number yẹn fún wọn gbà tó di bí twenty minutes after wọ́n wá pè mí padà wọ́n láwọn ò bá sọ̀rọ̀ wọ́n dé wọ́n láwọn ń gbọ́ àwọn kankan ní ìpẹ́rù ń bá àwọn fẹ́ sọ pé oyè yìí ah, mo ní kí lẹ̀ ń gbọ́. wípé ẹ eh, kọ́ máa ṣòyè yẹn mo ló dé pé èèyàn kan ń sọ̀rọ̀ lórí mídíà ó ń bú kinní kan wọ́n ní àtẹ́fà wọn ni tó bá di lọ́la máa sọ fún kábíyèsí ẹ̀ wípé kí wọ́n pè é. ṣé rí nǹkan tó ń bí mi ní ṣe ló dàrí pé ẹ̀ ń fi àwa ọba ẹ̀ ń fi wá catch cruise ẹ̀ ń fi wá ṣeré èèyàn arábìnrin kan bóyá ìlú ń bá jà lọ́kọ yìí ìyàwó ọ̀sẹ̀. wọ́n ní pé èèyàn yẹn ń kú yín ẹ̀yin náà ń kú ló wá bẹ̀rẹ̀ sí ní máa bú kábíyèsí wa I've known kábíyèsí Kebbi for almost twenty years am I exaggerating I've known him for more than twenty years he's a man of impeccable character. kéèyàn kan wá ní kó wá ẹ̀ẹ́. Eh, don't know what adjective to use kéèyàn kan wá máa sọ pé kábíyèsí wa oní four one nine ni ó ṣe jìbìtì ó ṣe money laundry ó ṣe children trafficking ló ń sọ unguarded statements you sir, we cannot keep quiet about that and uh, the fact that MP decided to go on with this uh, oyè means that he has so much love for the two of you. Unquantifiable love. And the only reason why all of us we were stayed back, kì í ṣe pé àdìbìtà máa lọ ìfẹ́ la And I want to tell you guys, if somebody has shown so much love to you, please show the love back. Because this uh, defamation is too much. Nobody saw it, but I can't kan báyìí ní alẹ́ ọjọ́ kan báyìí mo dẹ̀ about one hour thirty something minutes mo dẹ̀ sùn lọ lójú ẹ̀ olórí tún jí mi pé nǹkan tí mò ń gbọ́ ìkọ́ mo tún gbọ́ ló ṣàtúwá sọ̀rọ̀ mọ́ you know very very i don't know i don't know how to describe the woman so ẹ bá ń bára yín jà ẹ bára yín jà ọ ẹ má fi wá sínú ẹ o because one insult to one of us is insult to all of us is because this is our own institution traditional institution it is a noble uh, institution and uh, madam ìyá olóyè wọn kì í gbé àti olóyè mama olóyè mo fẹ́ sọ gan fún yín tẹ́bàdẹ̀ tí wàá gba oyè sí ẹ̀yin náà ẹ̀ ṣọ́ra yín you have to put yourself you have to carry yourself in such manner gbogbo ọ̀rọ̀ kọ́ lè yan fèsì sí i ẹ àwọn èsì tẹ fún tatúrí láàárọ̀ yìí lọ́rọ̀ ọ̀rọ̀ tí slova gbogbo ẹ̀ jẹ́ ti pọ̀ jù. yóò sàn. because tó bá máa wá identify yìí sí wọ́n máa identify yìí mọ́ kábíyèsí ẹ̀bì àwọn èèyàn yẹn dẹ̀ tí wọ́n á wọ ẹgbẹ́ ti joyè mẹ́ẹ̀ sí so tó bá máa bú yín wọ́n máa bú ẹ̀bì ẹ ọba wa tábà wa náà so ẹ jọ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín joyè a lot of people tó bá ti joyè ọjọ́ tó bá ti joyè wọ́n wá kẹ̀yìn sílẹ̀ if this man has has uh, stood by you in this very very perilous time because for him it is easy for him to say ah ẹ jẹ́ ká sì dúró náà ká bá joyè wọn òun ní kábíyèsí ó lóun máa joyè ní ẹ̀dẹ̀ ẹ wà wọ kábíyèsí ìlà ọ̀sọ́dọ̀ ó wọṣọ kó tó dé etí odò ńgbà tó dé tídò ó bá aṣọ ẹ̀ ó bọ́ sílẹ̀ létí odò ó wọnú odò ó wẹ̀ lọ́wọ́ ẹnìkan dé ní ìhòòhò ṣùgbọ́n wèrè ni ó wá kó aṣọ ẹni tó ẹni tó wà nínú odò ó kó aṣọ yìí ó wá ń kó sá lọ ẹni tó ń wẹ̀ létí dò ńgbà tó dẹ́ tó ń káṣọ ìlọ tó kó sínwín ni pé wèrè ni ẹ gbọ́ mi dáadáa o ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kó sáré tẹ̀lé àbí kò lẹ́tọ̀ọ́ ẹ ẹ gbọ́rọ̀ yìí ṣe rí nìyẹn o òwe ni o wèrè tó kájẹ tó wẹ̀ lódò bá ní wẹ̀ lódò bá dúró ń bẹ̀ ara èèyàn pépé ẹ dákun ẹ torí ẹ pé ẹ jọ ẹni kan bá mi káṣọ nílé kí n wọ̀ wèrè tó wà yẹn ó ti káṣọ mi lọ ṣé ẹ ti rí pé gbogbo èèyàn kan lórí ẹ pé òsínwín wà wèrè wà èèyàn pàtàkì wà ọlọ́run á ṣẹ̀yìn lé èèyàn pàtàkì ẹ jẹ́ kí n pe ajírọ́ba láti mú olóyè wá síwájú ọba nítorí àkókò wa gbogbo ẹ̀yin olóyè lẹ́ẹ̀kan sí mo kí yín o gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan gbogbo olóyè lóyè tẹ́ bá wa joyè yìí kẹ́ ẹ pẹ́ làdúrà tèmi o lágbára ọlọ́run bẹ́ẹ̀ ti débí láyọ̀ ayọ̀lẹ́ padà sílé yín o kábíyèsí aláìlú ọba ibi tìlú ìdẹ̀nu ìtẹ́ ò ní gbóná mọ́ yín ọjọ́ yẹn á dalẹ̀ ẹ mọ̀ bínú alẹ́ èdè kan mò ń o mi ò dẹ̀ sọ pálẹ̀ ọ̀la kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ eku kó ké bí eku kẹ́ ẹyẹ kó ké bí ẹyẹ ọmọnìyàn kó fọhùn bí ènìyàn aboyún ilé kó bí wẹ́rẹ́ àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbò sùn bẹ́ẹ̀ ni gbogbo àwọn aláìlú àti wọn àdéwé o ó yá lọmọ lóye wá ṣe rí ẹ̀yàn lóye ẹ dìde ẹ fúnra ara yíyan èèyàn mẹ́fà tó máa tẹ̀lé yín láti wá kọ́kọ́ ṣí àwọn igbá tó wà níbí yìí ẹ̀wọ̀n igbá yìí igbá àkọ́kọ́ tẹ̀ ń wò yìí ó ní ti kábíyèsí aláìlúwà ẹbí tìlú ìdẹ̀nà igbá oyin ni o ọgbẹ́gbá oyin o ìgbá oyin ló tún gbé ó gbé gbá òyìn o ìgbà òyìn ló tún gbé ẹ wá wàdé bá mọ̀ ó gbé gbá òyìn o ẹ wá wàdé bá mọ̀ ó gbé gbá òyìn. igbá ẹlẹ́ẹ̀kejì yìí ìyẹn ni ti gbogbo àwọn aláìlúwà tí lórí ìkàlẹ̀ yìí igbá iyọ̀ ni o ta ló ń fàyọ̀ kó náwó sókè èmi ń fàyọ̀ mo náwó ayọ̀ lèmi ń fẹ́ o ayọ̀ máyọ̀ mi kún táwọn báyìí ìgbà ìyọ̀dí o ṣe rí eléyìí ìgbà omi ni o omi àìsàn rẹ̀ máa sọ pé kábíyèsí òsì yẹn. bí bá ṣe ṣe lẹ́nìí ló máa facilitate ẹ̀ bóyá ọba wà nílé o àbọ̀bá ò sí nílé bẹ́ẹ̀ bá ṣe ṣe ní oúnjẹ bẹ́ẹ̀ ẹ o. ẹ ṣe jẹ́ ká kúkú wá ń dùn bẹ́ẹ̀. Ah, ẹ ẹ nítorí pé mi ò fẹ́ forí gbègbè mi ò fẹ́ forí gbègbè tá a bá ń dùn ìgbà yìí nìkan kí làwọn ọba ó jẹ ah, ẹ̀yin olórí Lizzy nígbà yín nìkan ló nífẹ̀ẹ́ sí ẹ bá pàtẹ́wọ́ fún ẹ̀yin olórí ẹ pàtẹ́wọ́ fún ó ti fi hàn pé yóò tọ́jú yín Lizzy torí ọlọ́run yóò dà fún ọ sórí bó o bá kó gbogbo owó tó kó wá bí síbí ilé mi kò ní káwọn olómi ó mọ̀ pé kò ní kí wọ́n má béèrè owó ọbẹ̀ o obìnrin ò ní tìjú débẹ̀ wọ́n tún délé wọ́n tún béèrè ọbẹ̀ dà ah, bàbá owó ọbẹ̀ dà mí wà owó tó tọ́ sáwọn ọba ó ti gbà ó ti kó sápò yes ma'am mo mọ̀ pé ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ó bá mi bẹ̀. àti tábà fi kọ̀ǹténà gbowó wa náà. ẹ̀ẹ́ àtàbà fi kọ̀ǹténà gbowó wa ìyẹn òkú lórí ìyẹn tọba aládé káyèsí ọmọ dáadáa lọ́wọ́ yìí Lizzy ẹ̀ẹ́dù nǹkan sí mi lápò kì í ṣòka ìmọ̀ mo ní ojú bẹ́ẹ̀ o àwọn bá ju tíṣù pépà síbẹ̀ yẹn náà dà á fi lọ nù dídá abádélé ó ṣe ń bẹ́ẹ̀ ó ṣe ń bẹ̀rẹ̀ ọyá èèyàn mẹ́fà tó gbìyànjú àbò fẹ́ wò wọ́n máa dá ọkọ̀ wọn fún mi ní kọ̀ọ̀kan torí mídíà ọ̀dà sáwọn rèé ojú yín gún régé Lizzy àtiwọ́ àtọkọ rẹ̀ jẹ́ mọ́ kọ̀ọ̀kan rẹ̀ aláàjì aláàjì ó yàtọ̀ tá a bá ti débi oyè kò tí ì di ṣífù tó bá di ṣífù lé ní ọ̀dọ̀ kábíyèsí ni Abdulateef ó yá mú ọwọ́ rẹ̀ fi kọ́ ìyàwó rẹ báyìí fi kọ́ tẹ̀lé mi pẹ̀lú èèyàn mẹ́fà yìí ṣe rí báwọn èèyàn tẹ́ ẹ kó wá bí wọ́n ṣe máa ṣe mo fẹ́ kọ́ yíyí o ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi mo kọ́ mọ̀ ń dá wọn dúró bàbá èmi mò ń dá wọn dúró èmi mò ń dá wọn dúró èmi mò ń dá wọn dúró bàbá. ó ẹ máa bọ̀ ṣe rí bí ẹ ṣe máa ṣe ẹ̀yin lẹ́ṣáájú àwọn. ẹ̀yin lẹ́sàájú àwọn tó bá yín wá ṣe rí igbá mẹ́rẹ̀ẹ̀rin ó yá ẹ máa tọwọ́ bọ̀ níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan àwọ̀ ẹ máa tẹ̀lé mi báyìí á yíra báyìí á ṣẹ̀ṣẹ̀ tún padà báyìí ó yá kí ló dé ó dà tọba rèé ti ẹbì rèé ó yá eléyìí ti àwọn ọba. eléyìí tàwọn olóyè ọ̀yà sáfù bí wọ́n ṣe ń tọ́ ìníkẹ́ ẹ̀rọ tó eléyìí tàwọn olóyè eléyìí tàwọn olórí. ẹ̀jẹ̀ kí tàwọn olórí kọ́ òun mo fẹ́ kábíyèsí ẹ̀jẹ̀ kí tàwọn olórí kọ́ òun mo fẹ́ máa rí kábíyèsí bí dúró báyìí ẹ jẹ́ káwọn èèyàn mẹ́fà yìí ọ̀yà ẹ ṣe bàbá ẹ lọ jókòó ẹ pẹ̀ bí wọ́n pẹ́ ti pẹ́ kẹ́ ẹ gbó gbogbo ti gbó ṣe ètò sáfù déédéé yóò dà fún ọ bá mi kẹ́ yín ṣe kẹ́kẹ́ mi tó ra kẹ̀kẹ́ fún kò wá ní ra kẹ̀kẹ́ fẹ́ yín bàálù ni ó rà fún yín ẹ jókòó ńgbà tẹ́ ẹ bá dúró kábíyèsí aláyélúwà olúdòtún ni ó pè ìgbẹ́jẹ́ wà lórí ìdúró èmi dẹ̀kọ́ tó lágbára mi ò gbé pé káyé èèyàn pàtàkì ó dúró. ní báyìí a fẹ́ wọnú àdúrà ìṣẹ̀ṣe lọ ọba ọdún ayọ̀ olúdòtún tìlú ìdòtún níbi tí mo sì ń dérè o ọlọ́run ó ṣọ́ yín o kábíyèsí. Si. ajọ lu ajọ lu ajọ lu olùnà àjọ tètò tábàjòrò dúrà yìí ṣe o mo kíyàn àwọn olóyè ìgbẹ̀nà àdúrà àwọn àgbà ìrẹ mẹ́rin mẹ́rin tètè sá lọ ẹ mẹ́rin ọmọ ìgbẹ́ yìí léde sá lọ náà nínú ẹ pẹpẹ ohun ṣe na lọ wọ́n ti fọmọdé jóyè yóò fọ́ fẹ́ gbà lọ ó náà kọ́ fọ́ kò ní okòrò ọ̀run lùpàkò ní ìbọ́ta rẹ̀ yóò máa níṣó náà ń de o mo mẹ́sì rí rẹ̀ ẹ̀ ẹ̀bí ẹ̀sọ́ òkúnà owó ìlú àdúrà àgbà ẹ̀ májàkà lọ yìnà olóyè ẹ̀dídé ọmọ. torí gbàyìn yóò ti ọba ẹ̀fọ́ ẹ̀mí oyè ó yẹ oṣù olúkú ẹnu wa níta fún òun bínú ó ní ọ̀jẹ̀ jẹ́ wọ́n bínú wọ́n á wá tó yẹ oyè rà sí wa àwọn kan ti lọ ọwọ́ kọ̀ọ̀kan ìkùn bọ̀ wọ́n má jẹ́ ká rí lọ́dún náà bí hundred hundred thousand fún mi bámẹ́ ẹ̀yẹ ọjọ́ kan ọjọ́ kan kúrò ń bẹ̀. tó bá kó mi kí màá kà ó màá kó síbẹ̀ ó fún mi ní Saúl. 这个是 bí wá pẹ̀lú ìyàwó ẹ. ẹ má bọ̀ ń bí ẹ kò wọ́n. bọ̀ bí má bọ̀ bí. wọn nífẹ̀ẹ́ lomi ẹ o ṣé ká wá lomi fún ọ bí ah. ṣé ká wá ìyàwó mi fún ọ. ìyàwó mi bá wò. Ah, ah, eh. ọ̀pọ̀ ọ̀pọ̀ apẹ̀lọ̀ àdìmọ̀ àpẹ̀lọ̀. ẹ lọ olókìjọ. ẹbí ìdènà tẹ̀lé wájú iwájú ọ̀dùnmú náà tó wà lọ́dún. àárín ìdìbò rẹ́gẹ́ àárín yóò wá níjà. bí ìjọba ṣe láìsí. ẹ ẹ níwọ ẹbí tì ẹbí yóò níwọ ayé tì ẹ ẹbí níjọ ìléyìí wípé kí ìbọn mi ìròyìn ó lè wọ̀ ní ìdènà ni iṣẹ́ ńlá ni ẹ̀rù pé ìpèjọ wà mí lọ́wọ́ ẹ̀rù pé ìpèjọ wà mí lọ́wọ́ náà dàwé tí wọ́n ṣe láìfẹ́ ẹ̀ ṣì lè kọ́ntínú dàwé tí wọ́n ṣe láìfẹ́ ẹ̀ kọ́ntínú. ọ̀ sí rọ̀ Era como era como era como nos costas. Tó tó tó. Ẹ wá olóyè o, owó àdúrà owó àdúrà ìyá olóyè wọ́n tẹ stop line. mo gbọ́ pé oyè méjì ló wá jẹ ìyàwó gbàdúrà ló wà tó gbàdúrà oyè méjì wà yeye yeye oya oya oya Don't go stop laughing. Don't go stop laughing. You see, any reason? Lots of money down. On go stop. No, go out. No, you said I can. You said I can go. Go out, yo. para? Ọlá, ọlá, checkmate. Oh no, Please, we have to be an islander alone. Any other thing you saw is not allowed. ẹ ṣe ṣe ẹjọ náà ọmọ mídíà wọ àpòyàwó àrẹmọ. It's too much. There, there, yeah. We are seeing something else on the internet. So what's going on?